kí ni ìdí tí ẹ̀yà erinmi kan fi kéré? ǹjẹ́ o ti ṣàbẹ̀wò sí ọgbà ọ̀sìn kan rí? tí ó bá rí bẹ́ẹ̀ o mọ̀ pé wọ́n lè jẹ́ àwọn àmì idán tí ó kún fún ìgbádùn fún àwọn ọmọdé tí ó nífẹ̀ẹ́ sí ìṣẹ̀dá àti àwọn àgbàlagbà bákan náà ìwọ yóò rí àwọn ẹ̀dá oríṣiríṣi gbogbo láti àwọn kékeré sí títóbi àti ẹ̀yàkẹ́yà pẹ̀lú àwọn òmíràn ti ìjọba ẹranko ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé nífẹ̀ẹ́ sí ìbẹ̀wò àwọn erin àti àwọn erinmi ju gbogbo wọn lọ nítorí bẹ́ẹ̀ díẹ̀ nínú àwọn ọ̀rẹ́ ìyanu wa la ti mọ̀ tẹ́lẹ̀ pé kì í ṣe gbogbo àwọn erinmi ni àwọn òmíràn ní òtítọ́ ní ìfiwéra sí àwọn ìbátan rẹ̀ ńlá erinmi yìí lè dàbí ẹni tí ó kéré púpọ̀ tí a mọ̀ nípasẹ̀ orúkọ ìmọ̀ ìjìnlẹ̀ rẹ̀ Chirosis librensis ẹ̀dá yìí ń dàgbà sí bí ìdá mẹ́wàá ìwúwo ti erinmi tí ó wà nílá tí ó sì wọ́pọ̀ kí ni ìdí tí erinmi wọ̀nyí fi kéré tó bẹ́ẹ̀ ní kúkúrú àwọn ẹranko yìí dàbí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni pé wọ́n wà ní títóbi wọn pàápàá àwọn ìbátan tí ó jẹ mọ́ lè jẹ́ àwọn títóbi oríṣiríṣi ní ìbímọ àwọn erinmi kékeré yìí wà ní ìwúwo tó seventy five sí mẹ́fàdínlógún pọ́ùn báwo ni wọ́n ṣe tóbi tó àgbàlagbà tí ó ní kíkún lè wà ní nǹkan bíi three fifty sí six hundred pounds wọn yóò dé gíga tí ó wà ní ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́ta àti gíga ti ẹsẹ̀ márùn-ún sí mẹ́fà àwọn erími yìí jẹ́ abínibí sí àwọn igbó ti Liberia Sierra Leone Guinea àti Cote d'Ivoire lónìí wọ́n kà wọ́n sí ewu ó ṣọ̀wọ́n púpọ̀ láti rí ọ̀kan nínú ẹ̀ gan. àwọn amòye sọ pé ìfọ̀síwẹ́wẹ́ ńlá jùlọ ni ìdínkù wọn ní ibi ìgbé wọn jẹ́ ní pípàdánù ibùgbé kí ni àwọn ewín ń jẹ wọ́n ń jẹ àjẹwébẹ̀ tí ó fẹ́ láti máa gùn lórí àwọn ewé àti àwọn gbòǹgbò wọ́n tún ń gbádùn èso ní ìgbèkùn wọ́n ń jẹ koríko déédé àti àwọn irúgbìn amúradàgbà dáadáa o lè má ní àǹfààní láti ṣe ìríran ìbàdí erinmi kan nínú aginjù ṣùgbọ́n o ní àyè ńlá láti rí ọ̀kan nínú ọgbà ẹranko kan wọ́n ní àyè tí ó dára jùlọ láti wà láàyè níbẹ̀ ju àwọn ìgbẹ́ lọ wá fún ẹ̀yà kékeré ti ẹrinmi lórí ìrìn àjò tí ó ń bọ̀ sí ibi ọ̀sìn.